أيضا إنه شعبان إن رأينا كحيا بالبشر وزينا تقول يقول تركي لا أنت مري صلى الله عليه وآله وسلم هجرة أو مكة أو مدينة أنا سري هنا كياني أوريه إني هو جولاي إني رأيت 2011 أمري وسي حديث أنا شانا لجأ أنه أنا قرأ muri oti iba kwete hole je ini we obanyonya anaika as far as arwa ini is concerned abe arwa ahli sunna min al-awwalina ila al-akhirina ene doka sahih al-bukhari ana bin next to the quran wa rahi quran wa tanako gulo na bi sahih al-bukhari umri na wa albarko na me kini ehe ozona chare una odo me kini ha uwe na wata albarko na me to umri na wa uwe na leri anaka imaneva me umri na odo malbarka tena ne ayo yuli ni uwe ne hadith anisha ana hadith ana tohim ba yani babu ana tohim ini hadithana ka abul yaman o oh, dawo ni hakam ibn nafi dano ne dawo ni shuaibu da dawo ni imam zuhri di imam zuhri doka ono dawo ni ubaidullah ibn abdullah ibn utba ibn mas'ud ka anna abdullah ibn mas'ud abdullah ibn abbas akhbara ka abdullah ibn abbas

amezone daka amanyo na ine kora ona na kono wonto muri sallallahu alaihi wasallam da ho su kweso ne ine re yane doka har na wada kaka e bana ka oni luka awaye ne han kada chere kaka wo ko ne ne kike yana woni ani kike ko ne muhammad sallallahu alaihi wasallam amore be kike de kare roro ni doka ni kisa na moda ni doka bana ni ka ọka aka ene hụ ni ụkọrọ na dị nna amị ene hụ ni e, shiriko eme ene hụ ni salọ ịkụ je ene enyi sadaka ene enyi alafat ene zenwe ni hụ ni abụkọrọ dị ya eme wasila dị nna ịkụ na agada asara juna toro ba mu eze ehunyo nan barema herokal dɔwɛrɛ ma ba tora a bee yɛlɛ nɔ kaba yi dɔ kan awo ma ni a nɔ mɛ yan. ana ko mi cheche azne mi cheche kwala apo ko muri do ko muri to ana ka ozan ozan ka hudre di kanka ozan ka on i iliya idan je ini baitul maqdis ne te falastin o muri si ozan idan ko shaho na re te ba mu do muhammad sallallahu alaihi wasallam ana ka o ila ra ja na riya kan ka uh, hirakal on wata ati etana nabo inas na ke ni jetori o jetori abi ne dan ni heba ye har ina ba na kai wa kan muhammad ara riya kan ka ande muhammad ka bi ne announcement an umuri yo me malaike me azukum kumu me azu dibi me oyi ban ban ta ko ya me dima ka on ke har uh, imam al-busairi anani al-burda da ka ainika wal jinnu tahtifu wal anwaru sati'atun wal haqqu yazharu min ma'na wa min kalimi okay tarjanu nona ku ko etelebu na uka anya na ave ọ̀rọ̀ náà bá sẹ́mẹ̀ lọ́rọ̀ ibi gbáàgbò sàtọ́ka min ba'di ma akhbara aqwa makahinuhum لأن دينهم المعواج لم يقم كا أراك أيوة أبيك أقوام أبيك أقربون إليه إلغوان قريش إلغوان مدينة إلغو بينو بانو كينوكا بانو نتر بانو سواي أراك أيوة كاي كاهنهم أبوهم أراك أيوة كا لأن دينهم المعواج لم يقم أهكوين أرنوه من أن أعباتها anyahe kana goro siratul mustaqim ana ka laysa fihi al-iwjaj ega e rara enera ka ke no na ba ta sane annabi asan ananka abane hosi yi islam islam na ni final case na ba ya any dire ko islam ma ba ya o da tọ́ a nínú náà ìlànà náà náà náà pẹ́lẹ́tọ̀ tọ́ làwọn àdéhìá àdéhìá anáìka ní àbẹ́sà abọ́ntó mọ́rí iná anọ́rọ́ ẹ̀ta náà ká àti wáyọ̀ kẹ́ẹ̀ẹ́ nínú wíwé wa ẹ̀mí ló lè fọ́ wíwé ló kọ́ nyẹ́ náà mi déhìá ẹ̀hẹ́ ndị wọ́n sàn ní. hussein anáwájọ́ ẹ̀nẹ́ kan ẹ̀nẹ́ hussein jọ sọ́hìbù lókọ̀ sọ́hìbù lókọ̀ na hussein drive logo ona amarba amuri na kono me ajo ke muri iye kunyi muri ruta na kwa he pasi ena ko kare da ka ko sei ajo ke muri radiyallahu anhu bene ba sa sai bulu gara chile jawe ba Iya, tu kadang-kadang mana mana kan? ma hɛn nya ti fɛ ebulu gbɛrɛ nya dɔwɔ fota wɛɛ nini aa nyi sɔgɔ na hɔrɛ wɔn wa mi lɛ nina yi ɛbɛ o zoro na ma mɛta ma mɛta do wɛɛ ni dɔli wa pe deɛli ko ye na yi to a bɛn dɔ na yɛ na yɛ ebi zi awɔ ɛma nya na yɛ olu na ɔna mo zi olu na. نعم لو نسلت ذلك الذي أنا هيا هرقل عظيم الروح ده نبي نعم لهان كنا هيا وين دعوة صدق عني آية أنا إيكا أمري وتيتا دليل داني من كما نعم كوا كان نبي نعم لهان كنا هيا مدينة كما تطلعنا لا تنو دليل داني Letron, last of the hill than down. Okay, just let us read. So, Al-Hafiz Abu Abdullah Muhammad ibn Ismail عليه رحمة الله أوكا قال أبو سفيان أبو سفيان كا فلما قال ما قال إجانا كا إسانا كا أو يوحكي إجانا شوكا إسانا كا ساكا أو كا إنسانا كا لتنا بك يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم يا أهل الكتاب ما هي هوني هوني نكتب هزاي a nyi to nyana ika abe ni kimi se enye kotoron na nyi to na ika eh eh amba na so abana ikejiwe abuwana ti ataura injila zabura har na wani duwa wanya na kwa bible ndo hapo ina tena kan windu kanyi ya ahlal kitab o people of the book eh ya ahlal kitab ma he na ka kwa nyi no be ya do yele ni na hu kama taribuna abnaakum wa pata kinila ko o bẹ́ẹ̀ ni Isaiah Isaiah chapter chapter what? <laughs> Come now. Let us reason together. Isaiah chapter one, verse 18. Man, so, when in Iran, I carry on your kin, I can ani liwa iri kaka ka ta'ala ida mu dare ke saraka come now eje ari sane ta inara bi go ta'ala ta'ala na mule na ko nyonyo bi kana ile unen an na'budu illa allah Eka ọ̀nà orí méjì gbà wá.

àmì dídí yọ ẹlẹ́bìrì àhọ́rẹ́ yàrá seven star hotel is the best ọ̀nà tallest building now the whole world plane nigeria kan àmì ghana bolo so na example wàhálà náà àmì dákò nyú àdàbàdà ọ̀nà òtẹ̀wìdì òtẹ̀wìdì ọ̀sán but ọ̀dọ́mọ̀ ni àtúkẹ́ náà ìdájọ́ ní ìdáhàyà. ìdánikà ṣẹkọtọ lọ ṣẹkáyà wọ mánìyàn lọ́ọ̀rọ̀ yẹn wáyé kó mo lè jẹ́wọ̀ ní tẹ̀wọ̀ yìí òṣìṣẹ́ mo lè wọ̀ yàn nílẹ̀ yà ẹ̀kẹ́ òṣìṣẹ́ mo lè wọ̀ yàn nítorí àlà pàwùdà mi òṣìṣẹ́ mo lè wọ̀ yàn nítorí àlà àfààfà bòbí kò yà wàá mọ̀ nítorí sọ̀rọ̀ yẹn tọ́ wọlé anú kiri kabi ní iṣẹ́ yà àtúntò lẹ́yìn ẹ̀ sọ́kùn lọ́lẹ̀ sẹ́sọ̀ báyìí sọ́nù why go money then I don't right abani the total work done is equal to no work done ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله asepa ninyi asepa ipa ina ire zikosa debe lo muri de heche that idolize that none of us to worship another aside Allah subhanahu wa ta'ala ọ̀nà àyíká lẹ́yìn wùtú dá àkókò máa ẹ̀ka ǹdí nẹ́ẹ̀sì náà ka ọ̀ka ẹ̀wọ̀ ọ̀mà ni wọ́n anyị yìí tó lórí yé mórí ìṣẹ́ ọ̀ ẹ̀yẹ dẹ dọ́kà ọ̀mà náà ẹ̀mọ́jìlẹ̀ ẹ̀wọ̀ ọ̀mà náà ìmẹ̀ ọ̀ndá ọ̀nà àdáwọ̀ ẹ̀kọ́ ìdẹ̀ nìkọ́. ẹ̀nẹ́ pẹ̀lú kí ni the license. anabika kulma kuntu bid'a min sọ́dọ̀ wala adịrị ma yóò kayo kaka mebo wa eso wa mabinya ni bidamre ni bidamre be me isala merele me isala merele ole ani bena ka ya ni ashura ko wasa fa insha Allah taala wa ni shafa'a ila wa mana nya na tada ka ko wa he kono no adawo ha do man do man ne tato wa ni renye do ha ya sa any salvation and no salvation except one salvation through sincere devotion to Allah subhanahu wa ta'ala enyo iha enyi annajat oya nanyi hakikatul ubudiyya kawai servitude, complete servitude in reality to Allah subhanahu wa ta'ala. What, what do you do? La na'huda illa Allah. I say, okay. It's an ayah, it's a same ayah, um, li, wana. Wana ba ilang ikono dua, ma'ay sa sanale. Wala na chile kabi i shayta. At sa sa ati lam, ikono di anam niba hula. Di niba hula. Wana ikumuli duwe niba hula. Na'ay sa sanale, ba? Agwisi, siya ni onye ma ka danya niile stili dobe ihe ọhụụ na serito nọ tọkwasịrị anyị tụwasịrị ke aikọna ma kọkọ sí mọ́nà òkè kọmọrí subhanallah dùwọ̀rẹ̀ tó káyì dùwọ̀rẹ̀ tẹ́tẹ́ náà kè kọmọrí yìí ọ̀yẹ́ na bàdà lọ́nà lẹ́rù náà mi bàdà na ẹ̀rẹ́ ká ẹ̀họ́ àìkọ́ni máa na ìtumọ̀ àti kẹ́ ìrìbìtì ẹ̀wúrẹ́ kọ́kọ́ bá yàn náà yà wò dà wọ́n ẹ̀yin náà bá yàn wà náà sí ìyọ́nù. wala yattakhidh ba'duna ba'dan arbaban min dunillah atakuwa ile azalizata ukawa wani ghayatu tawadu wa tazallum wala ni complete servitude wale submit to muri baba ta kunyo na sonwa ta kunyo ta ka son ile ni sele klajin atana ne ko akta na ke tana ne na dole ka muri enyi ta yawo ozo muri bana open to our mind. the least person no more allow come on ozana ne to mori subhanahu wa ta'ala ame tuzana yaka amaleke nyumo abani be nyumo ona kwa mimi ukiri kiri bana okuna ne come on ora ale de kono change no ozana ozana inna hadainahu sabila ima shakiran wa ima kafur وهديناه نجدين Omuri ayi unoze some people like some people like I can uh, and any autonomy of like I can our can abola onye nwere ka omori ndị wa ta'ala ya bụ uru ka ọmịka ọza anwa ọlịrị dowe mkpụrụ mmiri dowe ji ore ɔma ne kuturu ne ho dɔdɔ ma ne kame kame yɛ ne ho dɔdɔ ba ha ɛdɔ ka ah yɛ alisɔn ne tɔ lɔ yi dɔkita dama do ti mu ɔmɛ do kiri yɛ ɔmɛ dɔmɔ de kiri yɛ na na ti yɛn tɔɛ sɛmɛ o nɔ ɔ tɔɛ baabu tawba natu waasɛ awɔ baabu hidaya mɛ n'o yɛ a ti tu de ka ɔlɔna ma ne kɔkɔrɔ kɔɔ. eh wato ba kwa shahidi ta dai abin da na ba halu na gora ha o ko abi ene ele nyina ha ko nyoto na sati ma ko nyoto na sati notorious big ni ene le group bell ko atam na hiluna bad boy when na i convert doko nore amir muhaddis sheikh okay hanore awa ana amir muhaddis aljunay ọ̀nà ṣẹ̀dúwọ́ anda ẹ̀yìn àkùbọ̀ náà ti náà mẹ́ wáyé wọ̀ já dọ́kọ̀ àkà àdánà àkà òdìrí ní ìnáwó náà wíwẹ́ ní lẹ́wùlọ́ ọmọ ẹ̀nìtù ẹ̀sẹ̀ mẹ́rin máa náà sọ ara ẹ̀rí ẹ̀rọ fún àná máa náà sọ èyí ọ̀dọ̀ àrẹ́kà karkakakakakar tana so daidai dare da dirku dare kiwa dare ya ta haiti na yau da ya su waye dai atọ̀nà ma ń tẹ́jú ọ̀dọ́kọ̀ ẹ̀hìn ahàwọ̀yọ́ I need a girl to be my side I need a doctor I need a wife ẹ̀kọ́ kẹ́

wallahi lazim zai tsanri and mana ta tsanri and uh, I'm happy I would have got get knowledge my only nobody is one or the other or the other or knowledge the muri mitibi yona isa فمن سبحانه وتعالى وكان انت تكون يجعل لكم فرقانا دمريكي بقى التمهيد فرقان بقايدية دون يعمل جاج كسنوا حق كسنوا باطل كسنوا بدع كسنوا سنة كسنوا كفر كسنوا إسلام أصلا ينسى صعي ما يديها بقى روح قولي بيها هكذا very much common ẹ̀dẹ́ ọ̀ka kàhẹ́kọ́n tó múlẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ sọ́nà àná ọ̀ka kàhẹ́kọ́n àmọ́ ọ̀ka sáàsán dómúlẹ̀ kàhà sáàsán bí kẹ́ẹ̀dọ̀ sáàsán ẹ̀ lè yẹn yìí dẹ́ ẹ̀ yàn ìdọ̀sán ẹ̀ bí ìjọba sáàsán ọ̀ka àfàdàdìjà lànà ẹ̀fẹ̀ náà mẹ́ ẹni ẹni hàrùkù dà lánàá kàá. ولا خير إلا في اتباع محمد أين إذا أين جاء فأنتم Oysa tó ń tó mú ilé òwòdì, kó má ẹ̀mìlẹ̀ ọ̀yìn mú tó mú ìlú rẹ̀ sílẹ̀. Sálá tó lè tó tó mú ìlú rẹ̀ sílẹ̀. داكون دهم داكون دهم أنا يعني أبي أخبرني سيد الوجوب dɔnna na do kan dɔ kan tó mu yɔ kan mɛ ɛzɔ wɛ ɛmira mu ayɛlò kan ɔtɔ serious tó mu yɔ kan o sɛhɛn sɔka wa mi kisa mi bi ti bi ba aa ɔjà nɔ ka wakulu xeyiri وكل شر بابتداع من خلق àbúdà àbọ̀ ìzàwẹ́lẹ́ tó ti ní ọ̀yíṣà sí àbẹ́lẹ́ ìkẹlẹ́ gbogbo náà bẹ̀rẹ̀ ẹ̀nà ìka bẹ́ẹ̀ ni ẹ̀rọ tó wọlé ẹ̀wẹ́lẹ́ dọ́gba ọ̀sán náà wọ́n yẹn kí ọ̀sán ọ̀sán náà wọ́n yẹn kí ọ̀sán ọ̀sán náà ẹ̀nà ìkálà. dọ́gba àmọ́ àbúdì wọn náà yìí ní ẹ̀dàmẹ́ náà ìka àdínáwó náà lẹ́yìn ìtàrẹ́. ẹ̀gọ́rẹ́ rí ẹ̀rí dùn mọ́ buhari kẹ́lẹ́ ìmọ̀ buhari yìí ní النبي أكاكي ذلك خير الناس قرني ثم الذين يلونه ثم الذين يلونه وإنه تطور جنريشن في الإسلام دون مولي سيروة مولي سعوة وقتنا ينبال فإن تولوا وعبر ما تنكا ويدا تنينون إني فقولوا يو نكاوك اشهدوا مذين نكا بأننا مسلمون كيبي مسلم جعلني الله وإياكم من المسلمين ولكن هذا هو مسلم مسلم هناك قصد يمرينا نبان سبحانه وتعالى قال ابو سفيان ابو سفيان كجنم عليه لاتنون لما قال ما قال جامع نشوكا وفرق من قراءة الكتاب نظمت عيني لاتنون تمريسي رسول الله عليه وسلم ẹlẹ́tọ̀ náà sọ̀rọ̀ ẹ̀ndẹ́rẹ́ èrí ìdálẹ̀ kẹsọ̀rọ̀ ẹ̀ndàbò sọ̀rọ̀ wọ́n kọ́ àdọ́ ọ̀làjì ọ̀làjì kẹ́nẹ̀ èrè kẹ́nẹ̀ ìjẹ́ni àníbi ẹni mẹ́ta kẹ́nẹ̀ dọ̀yì hirakọ̀ ọ̀nìyàn náà lẹ́yìn àtúndọ̀kà ìyàwó tìbí yà ọ̀dọ́ nínú àká àánà eza dà àzá náà ìka àánà ìka ẹ̀bà nẹ́tẹ́ ní kúrẹ́ àdọ́ àbáza níbi níbẹ̀ dúwà wáyé kàkà àánà ebi ti du eri lana ide ta asura ya wala ajayin wata ba til aswat don wata ba ndo zai ile uke nan ka ya da to eh? wa kurijina ije mai to san abu zuwa ni kida to efe bai ke ni ba no ẹni wọn maka to hele ne ẹbi dada ta rọba zuwa je to hele ẹwọn náà náà hebe dẹni ìdílé ẹ náà kó abẹrẹ ẹnu bá ní bájú náà to hele wọn ní ìdáhùn فقلت لأصحابي فكلمك هاي قال لنا مريض انت مسلم كده وكاس هذا هو انا يا ولد جنيه لقد امر امر ابن ابي حبشه لأصحاب حين أخرجنا إنما أنا كافي دوجين كلهم كاي لقد أمر أمر ابن أبي كبشة ẹnẹ́rì abùkapṣà abùkapṣà bi ini lẹ́yìn anyị adọ́ntúmúrẹ́ ọ̀bányanárí abọ̀ sọdẹ́kì ozi abùkapṣà ìrìn ànàmà báyìí tẹ̀tẹ̀ náà ìrìn ànàmà báyìí kàtà náà òwò yà kọ̀tù sẹ́ni ọkà kà lakọ́t amírọ̀ ibnu abdillah ọkà kì lakọ́t amírọ̀ ibnu abdulmanà ibnu abdulmutali ibnu abdulmutali fó dàkà ibnu abdulkabṣà. هو عايز يشعر أو جزعا عنه كعادة كا لقد أمر أو لقد أمر أمر ابن ابن ابن هشام يا يوا يكسر عنه سبحان الله سمعك أظن ينكرين ضعف كفت نعم والحق يظهر من معنى ومن كلمة إنه يهابه مالك بن الأصفر وكويري أريد أن ينين لكوكو يهوى ينون بها إذا نولي يهوى نما كمان كان إلى أمي يودان إيه إذا لا كان أما نكبرك أريد أن ينين أو نولي يهوى بها anyị ọmanadị tọ yabari dị dịgidegi so ne enwe dịgidegi na nwana ke ene mana ebide ya ebe so ha na bọda ne le ha le ha kese ha tụọ tụọ ọrụ ya ne ka ha ije ne na-ere na rụta rụta ne ha dịgidegi nwe ha erere lọnà ka ebe rụta ọ ije ne ọ rere e ne ọtọ ne ewu ne jamaa ẹ̀wọ̀n sọ̀rọ̀ dẹ́ báyà pẹ́ ìdàlá yẹn ha èso rẹ̀ wá kà ní. ẹ̀yìn wọn náà fi dọ́kà kiri rà ẹ̀yìn ha náà ti dẹ́ òní rí ọ̀nà ọ̀mẹ̀sẹ̀ kà wọ́ àgàtù ha wà ní ọ̀nà ẹ̀mọ̀ ara kà ọ̀rẹ́ fún náà ẹ̀mú kọlẹ̀ ha gídẹ́ tú. ẹ̀ka bí ìhàwà eri eri reality.

dɔɔtɔ ne de zaka ye annahu sayazhar adina ni de non ɔba nyake bɛ ba ɔba tɛtɛ hatta adkhala allah alayya alislam foro don wuri no ta islam don ne mu mai allahu akbar wa radiyallahu an abi sufyan muri ina ito amma islam hmm. abu sufyan na islam ina nani fatuhu makkah fatuhu Makkah token Lahore was Islam yàtọ̀ agogola ti Islam ìmọ̀ àwọn Makkah bá àwọn náà mú ní ìjà ọ̀sẹ̀ tó ọ̀sẹ̀ Makkah dé ajẹ́nu fatuhu náà tó agogo múlẹ̀ ọ̀ka iná kọ̀ọ̀rán ká ilé amọ̀ràn kánà mọ̀kúwùlà.

dábò sí àndọ́ di islam rọ́dí ọ̀la àánú ọ̀dọ́. lọ́nà àkọ́dí islam àná ọ̀n tó mórí dùn yìí lórí yà ọ̀n tó habiba wẹ́dọ̀ ẹ̀mẹ́kì wẹ́dọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ọmọ habiba Anu máa ń rí ibà sí ìkọ́wé ìtọ́jú ẹ̀fọ́ ọmọ lójú lẹ́wọ̀n ẹ̀.

rasulillah adana wọn kan islam iman kuwatul iman kàwọn náà sì kuwatul iman bàbá yẹn. وكان ابن ناظور أو ابن ناظور صاحب إيليا أنا كي أنا وي أهو أنا جي بريزنت أنا ابن ناظور ابن ناظور أنا power to Ilya ilawi Ilya ni Baitul Maqdis Palestine ko mana Baitul Maqdis Palestine mana under the Roman Empire eh eh muni Iran rike oh eh oh eh come under administration Islam ona Iran me yoni to Ibn Nazur ona we ati sahibu Ilya ona we ona we ogatedon oni ati wahirakal ati ọka sukufan ala nasọrọ sham ẹniri sokuf aki sokuf ni ru ọyẹgbọ ọtẹlẹ náà ewúru bomi bomi ni ọgá pampanye ìfúnlẹfẹ náà wẹ ọgá ìbí yìí nàgbára nù mọtò kristian ara mọ يا يحدث أن هرقل حين قدم إلياس أوكا ناظر ضابط أنك ومن هرقل ومن أطلب إلياس معك إلياس يسمى إلياس أصبح يوما خبيث النفس ọkìhánà dé yìí dá ẹ̀ka ọ̀rẹ́ ìlú ìlú èrè ní ẹ̀sán fẹ̀kọ́ lẹ́bàá dùgbẹ̀tà ọ̀rọ̀ kàtìlì among ẹ̀nàmì disciples as bẹ̀tà ọ̀rọ̀ kà bàtà ọ̀rọ̀ bàtà bàtà rẹ̀kọ́tìlì ẹ̀nẹ́bí disciples anàtàràkàrà àkàrẹ̀ di ipa ilẹ̀ ní قد استنكرنا هيئتك كاي هرقل هيئة ọmọ mi tó hàn jìn nànú ọmọ mi fọ́ọ̀mù àtàwọn nànú àpẹ́rẹ́ àtàwọn nàjẹ nì ẹ́yìn ní ìgbì. kọ́ọ̀lá ibùdó nàzúr ibùdó nàzúr àkànkà wọ́ọ̀ká na hẹ́rọ́kọ́l hazáàn ọkọ̀ náà kì hẹ́rọ́kọ́l hazáàn ìbáná káhìnà. urọ́ọ̀pàn ìlànà yìí kó ọ̀nà kọ́nà òjèjì lọ́ọ̀rù ọ̀nà àbíjẹ́tẹ̀rẹ̀ ana kọ́nyé mọ̀ ní rọ́ọ̀sọ̀ ńdọ́kà ọ̀sọ̀rọ̀ náà sáàkà yẹ ọ̀sọ̀rọ̀ náà sáàkà yẹ abẹ́ ìdáná kọ́rọ̀ sẹ́wọ̀n àná ọ̀sìnkára tá ọ̀rẹ́ tẹ̀lé wàá na ya ń zoro fi na dọ́kà ẹwà nínú mọ́ni ní hóòsì ká ìní rọ ètò lẹ́yìnlẹ́ta ẹ̀ mà ní hóòsì dọ́kà ìsì mà ní jọ̀nà ẹ̀wẹ̀ ká ọ̀nà orí ìràhùn ajẹ́n hìnà nàzọ́tò fi lójú omi jọ ní rúùtù zọ́n dọ́nìkà dọ́nìlé sọ́nìlé náà málìkà lẹ́kẹ̀tàn kọ̀tùzáhọ̀rọ̀ málìkà lẹ́kẹ̀tàn kọ̀tùzáhọ̀rọ̀ ka oyi náà yẹn náà yìí ká ẹni jẹ́wẹ́rẹ́ ni kẹtàn oyi jẹ́wẹ́rẹ́ náà yẹ wọ̀rọ̀. circumcision òhìn náà náà jẹ́wọ́ dẹ́mẹ́ ni òhìn náà náà ràtọ́ ẹ̀ àná wọn náà yàn náà jẹ́wọ́ náà rà bẹ́ẹ̀ ni máa ní náà kókè náà má jẹ́wọ́ bẹ́ẹ̀ ọwọ́ yìí tún àkànnà náà ẹ̀ ẹ̀ka ànyọ́ náà jẹ́wọ́ bẹ́ẹ̀ wọ́n á sáyà jẹ́wọ́ bẹ́ẹ̀ ni kó ẹ̀ wọ́n mi lásán kiri ní ka náà jẹ́wọ́

ẹ̀ndẹ́ ẹ̀kọ́ àyẹ̀ náà jọ wẹ̀lẹ̀ náà wẹ̀ inú rẹ̀ rí inú lọ òyìn náà ẹ̀ ẹ̀dùn náà jọ wẹ̀lẹ̀ náà ọ̀tọ̀ ẹ̀. kọ́ọ̀lù dẹ́ka lẹ́ta yàtàtìnú ilẹ̀ yahood ẹ̀yàn náà jọ wẹ̀lẹ̀ the disciples náà tẹ̀lé káàmù ẹ̀yàn náà jọ wẹ̀lẹ̀ ẹ̀rì yahood nìkẹ́ náà àgbáwọ̀ fàlàyò hìmánìkà ṣáànù àgbáwọ̀ do not give any importance to their age àtúndùbá yín rẹ̀ ẹ̀ ní ṣáà ẹ̀hún náà nìkẹ́ ẹ̀yìn náà ẹ̀yìn

ìjà àtọ́ wa wíri lọ́nà wà lónìí náà bàbá iná hùm àlà amúrí ìjẹ́ náà ní ìnira ẹnu dẹ́mà náà kàdé ẹgbẹ́ kàmá nà mí ó ti yà hírakal bẹ̀rọ̀ jọlẹ̀ àrùsálà bíhi málìkù gọ̀sán dáwọn náà ṣọ́ọ̀tù nyàbẹ̀ ọ̀nọ̀rọ̀ nyà náà ìka málìkù gọ̀sán òhìn náà ní gọ̀sán ọ̀nà tọ́bẹ̀ ọ̀nà mẹ́nà kótó ìhìn náà ní ìhìn náà kàtọ́ àárín yìí wene wewe ni lokai ndio la kutone <laughs> utonto mwali sallallahu alaihi wasallam so ala inona kwa kile yaba kajodi dihi ya bana ben ko hala ala ino sana ele ele lisa ino nya ino lewe ono ronyo bana ben أما بقى يخبر عن خبر رسول الله صلى الله عليه وآله وسلم ده عدوش النبي ven aba kenu beyi aw jenu bon to muri aba kai azanan falamma istakhbarahu hirqal hirqal husnu bika aw jenu bilwan qala daka izhabu fanzuru am muqtatin huwa am la daka zanani duwa da ji won am waru ji ra ji dan a to wala ne kadi ọzọkwa nwa adozi anyị e ka nọdụ anọtọ ha uri oyibo oyibo ede kai ee manye ihe ọla m anyị wee efe nwere nwa ahụ tiri fi ikwu anyị nyeke ere kata atọ ihe ọlọta o ewe ka were duru edi dọkị na manye n'ibe gara ọmọ wa mụ kọrọ aka ọmọ chọọ dị mmanụ ha zọrọ ite dị ma owó ìwọ owó ìwọ sẹ ní àdọtí sẹ àìmọ àwọn olùjẹ àdọtí sẹ àìmọ ẹ máa ní ìwé ìtúnú ẹmu sáà. ẹ máa bí iye yẹn náà rọ dẹ́tọ̀ wà wá ẹni ẹni ẹ̀yìn lọ́gẹ̀wà lẹ́nu jọ rọrùn rẹ̀ ràn lọ́kọ̀ fún ẹ̀kọ́rẹ́ ìjọkẹ́ ìdẹ́yìn rẹ̀ kà ẹ̀nà òkè àwọn ọmọ rẹ̀ ìjọkẹ́ ọ̀gbẹ̀ ẹ̀rìn ìjọkẹ́ ìrìnkẹ́ rẹ̀ ni ọ̀gbẹ̀ dẹ́ amẹ́hìn lọ́dọ̀ báyìí atúndà ìwújọ nà ányọ́ ọ̀rá mìtìlám ọ̀rẹ́ mọ́ níyì <laughs> yẹ yìí sẹ́sẹ̀ ẹ̀sẹ̀ ìwújọ nà ányọ́ ọ̀rá mìtìlám kẹ́ ojú kòkúrò ojú kòkúrò jẹ́

فقال دكا هم يختتنون أنا بني دم أبن أنا جولنا فقال هرقل هرقل هذا ملك هذه الأمة قد ظهر أنا بابي وينو يا بني كوينه بمر عن أراته أنا محمد رسول الله محمد رسول الله أشوما أراته صلى الله عليه وآله وسلم محمد محمد أشراف وال محمد أشراف والأعراب والأجمي محمد خير من يمشي على قدمي مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق عليه الصلاة والسلام أشوما هذا كبير وكان من ذلك كان يوم أحبونا إيه والهق يظهر من معنى ومن كلمة مثلا ينتم ثم كتب ثم كتب هرقل إلى أن أبو سفيان أنا هنا أنا تلا داني أنا برا ثابت تومرين أبو سفيان دجانا يا دبي أم المؤمنين أم حبيبة دجانا تدبي one of the كاتب الوحي الأمين

ọkà ẹ̀ka àwọn náà yóò rẹ̀ kó jọra mọ̀sọ̀mọ̀sọ̀. ثم كتب هرقل إلى صاحب له برومية لهرقل دون يمدك رسالة تنعي أظننا دمدائك يقول روم أسجره وكان نظيره في العلم ذلك نظير بمعنى وكان نظيره وكان مثيل أمولي من هناك ويلي لا أمولي من سرقل إذا نريد هنود إنه قرآن نوعي أبدا تمولي تهنون هذا أمر يومي لكن نظير نظير سبي أصلا نظرا نظير دو نظر دو إليه أمولي هناك ويلي رسم إني رأي أميري أبا ميري رسمي ọ abọ onye murima anaghị ahụta ọnọdụ letọ na mana waka na ma fi ilu emurima na lai ịnọghị emurima ọrụ chere letọ na ya because o rere evidence enough it's more than enough ọ na-ahị ka ihe ọbẹ hmm. wata rahirokol ila himself the hirokol don't travel near a crying فلم يرم حمصا حتى أتاه كتاب من صاحبه فلم يرم فلم يرم حمصا بمعنى فلم يترك أو إنا وتتواه هوري أكوري حمصا حتى أتاه كتاب من صاحبه Oro bita kanari bijo, hono bi ono jelle tanae, konori jeingo, ile na mede ile ira na no bana nae, ọ̀nà náà náà kọ́ ìjì ní muhammed ọ̀nà náà ká ọ̀nà náà ẹ̀bà àdọ̀bà ní ẹ̀bà àdà ẹ̀kọ́ ní ọ̀nà. ẹ̀kúrí ń sọ ìjọba ò náà wúlọ̀ ìlọ ọ̀yà ni ọ̀ ihu lọ ọ̀lámíyàrì bẹ́ẹ̀ni ọ̀lámíyà tóró ń sọ báàdì ọ̀ ihu lọ hàtà àtàwù kìtàbù ti sọ then integration is eh, integration uh, algebra <laughs> and then when we near the one this is that now oh okay also this is that here ọ̀rọ̀ wí kálọ̀ mẹ́rin ẹ̀rọ màṣáàdù aláìlá ìlẹ̀lá ọ̀gá ilé kákẹ́ náà kó àkó àná lọ́kà àdúrọ̀mùkà wà á náhùn nẹ́bí pàtàkì tara àníbì ọ̀bìnrin muhammad ẹ̀dọ́bì àníbì àníbì ọ̀bìnrin. آه. فأذن هرقل لأزماء الروم في تذكرة له بحمصه آه هرقل ذكر عربي بشر الكتاب كعظماء كم عظيم عظماء great people VIP very important personalities أنا أنا هي بشر الكتاب إن به إذا يريد إن روم في تذكرة اللفظ إن التذكرة أنا كعم هي إيه بمعنى يقول أنا ولي هو قبل ما بنتبرأ يقول أنا أني anyị gọọmenti haus gọọmenti lọji na-eji na na rak gọvanọ ọkọ na ne inete kababola na anyị anyị gọọmenti lọji ọ bụ n'igide n'ibọdụ ịzọ ọnọnye awọ ya kawo mịa ne president ahụ ete gbegbe na anyị dị ka ọ na-eji n'igide n'ibọdụ so ọ na-eji

ka uzama jamu azim uzama great people vip very important personalities anonyi anaheta socialist and enefe إذا يريدوا إن روم في تذكرة الله إن تذكرة أنا كام هي هم بمعنى البلان ولي هو قبنا من تبلا بلانا أني أني government house government lodge إلي كنا نرى

roka azekumunkumi enebe emu minista emu sawusa bi wuli mini heta ize ti se kaalo wo ehi bɛ kaa nɔnyere ayi ka o tukɔ nɔkele la amara bi dɔmɔ da dɔ ka abuza nama akpala igu aba na dɔla to ɔnya ne ina aka wɛ ni mɛmɛ yi.

halakum fil falahi wa rushd anyo nini wezi nika onyida al falah wele maine ne ni wari ko ne wa rushd tuwa wa rujdeni na mara hawan wa an yathbuta mulkukum len ohina anu ha replace ha ni du roman empire nan no man ne ya dai kan destroy out ne wa man ti sai to no al falah so àìnọ́nà ẹ̀kọ́ wa rí òkú ni wa àbí wa prosperous ni wa mẹ́hàn ìdáni ni. wọ́n ròyìn lọ́wọ́ náà ká wa anyi káyìjà sí ni dúwòrò jòzé ni wa an yakbuta mulkukum de ohinɔ anu mana ni toro sɔrɔ ina jɔ la ko we ayi ni wo esu eyi amɛrika ɔnamani ɔnamani atoro sɔrɔ abɛ ekoho n'ekɔ n'eka koho n'etɛrɔri eka owu w'eka ka owu da ka etɛrɔri avɔ yoro mɛ amɔnɔ w'esi kɔma n'ina onini w'esi ni patoba yi o haza nɛbi oyina sɔrɔ eka aba ɔnɔ ti bɛ awoni wasa ase anibia n'alɛ nnaani ka in it lies your success in it lies your prosperity. in your prayer, in your vote of allegiance to this Anabi light your eternal kingdom. Yeah, well, quick, quick, quick, in a way, in a way. أما نراهيك إجابة نكاكنة فهاتوا حيث تهمر الوحش إلى الأبواب فهاتوا حيث تهمر الوحش حمار دونك

ẹlẹ́nana iná jukujukujuku ọjọ́ dúró kọ̀dùkọ́lẹ̀ kọ̀dùkọ́lẹ̀ yìí ká àbúkọ́ lè gbé oyin náà rà kàkì gbọ́ ṣẹ́kù ẹlú wà nàní oyin náà kàlẹ́ iná lẹ́yìn náà wà kàlẹ́ ọ̀nà ọ̀yẹ́ wọn lọ́wọ́ ẹ̀mí ká owó ní pákà pàkàpàkà náà jẹ́ kí ní gbọ́ ẹ̀lú ẹlú oyin náà lóde ìkọ́nà ìmọ̀ iná ikọ̀ wa. ọ̀làmà rọ́ a hẹ́rọ̀kọ́l ilé ẹnu mẹ́ta níjọ́ lè rí oyún ìdèhó rẹ̀ mọ́ anábì náfọ̀rọ̀ èyí ìdèhó rẹ̀ mọ́ oyún ìdèjì kẹ́nẹ́bí àlìjẹ́rì wẹ́n ní ká kẹ́ náfọ̀rọ̀ ìbá dóò ló dé iṣẹ́ náà ìkọ́nyẹ́ wọn fẹ̀ẹ́ tán. farrot min kọ́sọ̀rọ̀ kó òde ọ̀nà múlùkì wá sọ kò ní ìdíkì láyọ̀ náà lóko kó ìjì ka annahu humurun mustanfiro min annafa ọ̀yà mi yóò náà ahe ti o le ri ju ni ezi o lo ne ku wa ayi sami na ti ima do le ri ka ɛdɛn enere jesere suku ezi kɛn yi wa ne ri ne ɔyi dɔ ya ne bi kɔɔ la dɔ ka rutu o ma lɛ ya wale ma he wa bɛ kaa kɛn ne bɛ wa bɛ ne ne nyi suuri ne wa bɛ ne da bɛ ne na bɛ ne wa kɔɔ la dɔ ka inni kultu ma kɔɔ la ti ani fan wa kɔɔ la abiria ne ma ka wɔle jɛ wa ne ma bi to ni ne na wa abiria wa ayi sɛ me kɔ wa ɔka ne ne. أختبر بها شدتكم على دينكم يا سلام ما تزمع نريكم كتمنا هكونا ودعين أنا تزمع نريكم وانا كتمنا هكونا وابنا فقد رأيت ملي ذكية كانوا نايمين وكتمنا ساب فسجدوا له وردوا عنه ده بن هو بين داون this big كتاب لكن هنا كده ومن هذا هذا نزوي ihe na ọka anụ mebere danị mebere danụ mebere danụ ewe ahụ akwụkwọ ezi na pere muhammad anaghị igwe then igwe yi na ịdụ ọnụ kai ịnịta ana ana kore so dibi to la ina hama ama bela mai ka ku no ibi esu mai mi ka me isa la tare ni su me na wana la bi mi ni ni ada ka se mun de tete an zambul mal wal jah zambul mal wal jah u diri anai ni ohino eme odo jo eme u diri anai nanu ọkụ banye oyi then atakehiri tọ́ wíìrì kò ní ní ihe wọn nàní orí ìdá àkọ́bí ẹ̀yìn táwọn kakó lọ ẹ̀nẹ́dẹ́ ẹ̀kọ́ lọ. فكان ذلك تبتني فكان ذلك آخر شأن شركه ọka wéèrè lọ́dúnrẹ́dùkà àwọn agbóṣí bèkẹ́ tó yàtọ̀ àìhínà ìjọ ọkà òwúyìn náà zọ́ọ̀nù náà àìká níbi olómọ̀rí àti àbálàmọ̀ zọ́ọ̀nù ọ̀nà wẹ̀ eré àmàdọ́rẹ̀ mọ́tò. ana me this is this hadith sahih o yẹ hadith ẹ̀yin dẹ̀ ẹ̀kọ́rẹ́ náà ní ilé jẹ́ imam ahmad ibn hanbal ẹni musnadan o oh, dẹ̀ hadith bẹ́ẹ̀ kan inú wa níbi dáwọn náà yín lẹ́tà rẹ̀ kaka yìí ìlà hàngẹ̀rẹ̀ kẹ hera kọ́s kọ́t aslama dáhùn níbi sọ̀rọ̀ sọ́lá mẹ́lẹ́ka kázàbà ọmọ azala ala milati òfin rẹ̀ wáyà náà níbi ká kázàbà ìnáwó ala milati ilé jẹ́ ẹ̀rọ ọ̀dà kásì náà nìkan ẹ̀dọ̀ inú ìlànà náà inú ìlànà ló tù kẹjẹ èso tìlí ọmọ náà lọ́sọ̀ rẹ̀ rẹ̀ àtẹ́yìn sẹ́ ẹ̀kọ́ ọ̀rẹ́ mọ́dà ìrẹ̀lẹ̀ òwúrẹ́ yìí dọ̀ ìrẹ̀lẹ̀ òwúrẹ́ yìí sẹ́ ẹ̀bọ̀ dọ̀ ìrẹ̀lẹ̀ òwúrẹ́ yìí dùn ẹ̀dọ̀ nọ̀ dáhùn orí kùtù ẹni dọ́ inú ọ̀sá dọ̀ mi ká ọ̀rẹ́ hà dùn náà wọ̀ á sì rí àmì yóò anya na ka ọ ha dị ị na-ajụ ka egwure ka mara ị n'aka na ọ dọtụ ndị ahụ eri eme abụkọta da mmadụ ịzụ ahụ the prop dị ha anya na na ka ewu ọkụ strọgụlụ na ahụ enumụ nọ 1997 we were together ndị nne nne ekwenye sọ ajọ na ya ka ị na-ana ma ntinye ime ije ẹwọn ẹyẹ ẹyẹ ọhụrụ

diri ili ili ni ama vifaa katika zana ka Uthaymeen rahmatullah alayhi ama tena di shairi na mairatu salihin doko abi hadi tena na mdoto daraja hizi zemo lele wala ndizo zemo lakini ndio kwa kwa ina juma mtete ako wao ndizo mtete ndiye ndio ndio kuna ndio kwa mbulanya ile na maana hapo 1997 stroke 98

استجيبوا لله ولرسول إذا دعاكم تبتل دعاون إجاكم مريها يوم kẹrùnà àkàrẹ àwọn òṣèrìn rẹ̀ ìrìnà mórí àkà ààyínú koran ó tó mú lọ́kọ́wọ́ ẹ̀rẹ̀ ó lọ́wọ́ sáàsán kíkọ́ náà wá lè máa yọrí yìí kò mọ́nà wá sọ́wọ́ ẹ̀ ọ̀rẹ́ wọ́n náà wá mi kiri should be a living living wọ́n sọ a living dead a living corpse كسمع وهو مني واعلموا أن الله يقول بين المرء والقلب ومريه بينك نظم عيان آية وي آية وي وي بسمعي ما يونس كسم كره ويكون يوشيهم كره من لعبينك نظم أبوك وي delay delay is very very dangerous ما أنه يبقى فهو قطع وجوه إذا هو قطع وكذا great ẹ̀kọ́ fún kọ́tọ́ wò tó ọkọ̀ ọmọ ẹ̀dá tó fi lé tẹ̀mẹ́ kí ṣe sàábì níbi sàábì kúrò ní ọmọdé náà nọ́nù tẹ̀mẹ́ iná wà ọ̀pá. ọ̀yídọ̀ ọ̀yin step one step two ọ̀yídọ̀ ọ̀rọ̀ orí ló yìí nẹ́ẹ̀ orí ẹ̀rọ àbí sáyẹ̀nsì mú ẹ̀rọ àkọ́ àbí sáyẹ̀nsì ọ̀kùnrin mú nana kókó ó sì ga òfin ẹ̀ lónìí bọ̀dé mutum yẹn kàyọ ọkà yìí aslim taslam yóò ti ka lọ́ọ̀hù ajọ́rọ̀ká marọ̀tẹ́yìn ni. àti kọ́yà ni dọ̀ọ́ lóògùn sí ọ̀dẹ́. àmà àní ọ̀sẹ̀ yìí rẹ̀ dọ̀ àti tẹ́lẹ̀ yìí ina wa ya wuri ẹlẹ yẹn lọsọ múlẹ aka kì méjì bíi ẹmí ìlànà ẹgbẹ́ ọ̀gá ọ̀nà because àwọn eré ìlú ìdúgbò eré tí mi ìdíjẹ tẹ ẹ̀dá kọ́ sábọ̀ akẹ́kẹ̀ẹ́ bíi ìdí náà di mi wọn ní ẹ̀yìn ìrìn dẹ́rẹ́ ẹ̀la ẹ̀sẹ̀ lọ́nà yá àkùbárí kọ́ ẹ̀yà ẹ̀sẹ̀ mẹ́rin sẹ́yà mẹ́mọ́ dànù wá ń bí ọ àtẹ́rẹ́ dé yóò dé sẹ́yà òye dé dẹ́rẹ́ bá tẹ́rẹ̀ pa ọ̀nìṣẹ́lẹ̀ ẹ̀la rẹ̀ tẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ náírà ẹ̀la ìnà ẹ̀rẹ̀ tẹ̀ náà ní ìlú rẹ̀ ẹ̀la rẹ̀ ọ̀ nìyẹn akọ ha báyìí dé bẹ́ẹ̀ kẹ́rẹ́ àti àwọn náà kọ̀ọ̀dọ̀ ọ̀rẹ́ mọ́ na wasu na haida hida su ma bayan a su ma bayan a wani yana zai tukuwa dan mai kiferi kawai da yawon kama hauka ne ya zari a wurin sunan a gona yana nan dan mai ne kuje an yana yana kola lana mana haka a zami yin ka a zami Hizo mimi akubuliani mimi uliakale yani. Because ona himan sisi ko bya wonon. Ko ọjà yọrọ tó mori yòrò dọ́kà. Ọkà máa na láti hùsáàdù min kàmùrọ̀ dáhùn kọ̀sọ̀dún nùkó sọ̀lhálì min kàfàzádà. Ọkà. Okay. máa na láti ọ̀sáàdù ẹ̀fọn náà kọ́ ẹ̀ ọjọ́ wọn sọ sọ́dọ̀ ẹ̀ ó lè rí ètò àwọn ẹ̀ná ìrírí ìdí èyí. mùrọ̀dọ̀ àkùwádìí èsì kọ́sọ́dún nùkọ̀ òṣòro hálìmí kàfázádá èmi ní ìsìká lábẹ́ àwọ̀ ọjẹ́ hàn dómúrí ọ̀nà àtàtọ́ra dómúrí àti lábẹ́ àwọ̀ sálọ́lá anto mo yore ra to de ato wo ke e possible ani la ti akoni o anto mo to la bi ani lo anto mo yore ta be ti ti ti santi ye anto mo ri ona na na pare lu e na ko ko ti da bola na ke ni ko nya ho ndo ye do en ko ari ani ala ka ya na ko nya na ta wa ko ti de na e de ko nya náà tẹ́tẹ́ na mo yọ̀ e ní lábẹ́ ẹ̀kọ́ yìí agbáwọ̀ ọ̀dọ́kùn ní wíṣẹ́ ìfọ́ọ̀dù ìka yìí ààbò ní ibi àmì ọ̀múrì ọ̀pọ̀ ní ibi àmì ààbọ̀ ìláyà mi ọ̀múrì ọ̀pọ̀ ìláyà àmì any other person apart from us ana amotiri omori okoko dibia na yo ami any other person apart from us gele yake na moiza

Eyi ne yɛrɛ kɔdi loko jɛ. Ne yɛrɛ ka ara yɛrɛ lɛ mɔdɛ. Yɛ ɛ yɛ ɛ ka ayɔ bɛ ahi yɛ k'a kɛ ya kabɔn. De na tɔ yi b'a wɔ mi bilɔ nɔ. Dole. Kɔsa ne bili sɛ ɔnɔ. Yɛ anyi suru gɔdɔ ni na ɔbɛ. Yɛ akɔ mi utu gbɛ na ɔbɛ ɔna kɔ la ɛdi yɛ na. Yɛ b'a nyɔ lɔrɔ azabɛ ni. Èrùsọ̀dọ̀ náà wà mọ́ná sọ́sọ̀ dáhà. Àmì ẹ̀dọ́ àwọn ìwé ni yóò ẹ̀dẹ́ lọ. Bí ẹ̀yẹ kú na anu kara ma ni ke kudi aho len bi aka ke ya go de ati to ke ni ona le le te te omori ote o le da bi an moto di ara ti ati na pẹ̀lú ran do agun ni حديث عن معنى كثير عن رواه صالح ابن كيسان صالح ابن كيسان أتي يونس ومعمر عن الزهري عبدالله أنا دوس إمام الزهري ابن شهاب الزهري رحمة الله عليه عرفوا إمام البخاري يا يعني طيب، إن شاء الله تعالى يعني كتاب كتاب بدء الوحي ko yana da kitabu ne kitabu bada ilwahi diki hadisi ihin bayanan insha Allah da wani ne kitabu ta muri uti anyi hadisi sauraro na ika yana ka kuma ne rire ina na wani dire ka wani sama di buhari ta insha Allah wai hadisi ba ne ba إنما الأعمال بالنيات وإنما لكل امرئ فمن كانت هجرته آية إننا فمن كانت هجرته للدنيا يصيبها أو امرأة أبابا آية وابنا أيضا very soon دوليلي إن شاء الله تعالى تم كذا نمانيا تم قصة ويادي كرام أما أقول تودي الإعتاد

àkọ́ yàrá kàrà bẹ́ẹ̀ tẹ́tẹ́ àbí program náà ẹ̀yà tẹ́tẹ́ àkàkàrà ẹ̀yà tẹ́tẹ́ ní ẹ̀dá àkọ́ rìpọ́ọ̀tù àtẹ̀rẹ́ ìbáyé lọ. ẹ̀rọ ìyàtọ̀ kẹ̀mẹ́ ìrà ìrà ẹ̀ ọkọ̀ àwọn ẹ̀rọ tradition. wọ́n yà wáyé tó sọnù wà mí. ẹ̀rẹ̀ ìbílẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀wọ̀lẹ́sì kúránà ọ̀dọ́

enye mmọtọn wíyá náà wà á kádà ẹ̀kẹ́ ẹ̀yọ wọ́n wẹ̀rẹ̀ ìwé wà ọ̀rọ̀ gbọ́dọ̀ lọ́kẹ̀rẹ́ ẹ̀yọ lókè inú wọn wẹ̀ ẹ̀ka rẹ̀ àbànà inú rẹ̀ lókè inú wọn wẹ̀ ẹ̀ka kọ́ ẹ̀yìn ọ̀pọ̀ ọ̀túpọ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ náà Like abang bawa nak komplain eh, abang tu tu nak komplain sáwọn kò complain náà nẹ́ni pàtẹ́ akujú mẹ́rin nẹ́ bí akáfẹ́ gbé ọ̀jí ní ìtumìyàn nù jùmọ̀ ní àpẹ́ nẹ́nẹ̀ bí akáfẹ́ gbé ọ̀jí ní ìtumìyàn nù ìyásẹ́dọ̀ àtọ́ àkọsọ lálẹ́ kìí ẹ́ bí akọ́dà àwọn mítọ̀ ọjà wọn that's what's the problem dára kẹrẹ kí ní ẹni newspaper newspaper náà fẹ́rẹ̀ ayé ìtẹ̀ newspaper náà ìka òmùyàn náà bọ́ That's why we are using a national mirror. We I mean, now produce professionalism in the field of journalism. Can you deadly sex? Hey, deadly sex. Mẹ́rin kọ́ ẹni sípò náà nù. Anybody ní ìlú àkàkíyẹ ní àwọn ọ̀nà. A deadly sex. Dáàmà, wọ́n ní sí mi àkọsílẹ̀ mi. Ẹ̀rí.

Boko Haram. Sasa tunaona ndio Boko Haram. Sasa hii polisi ni Boko Haram. Ile ile hapo. Ile ruko juu. Ile ile hapo. Mwana wa mine. Eh, ni wewe ni abene

لا أين حديث المسك ما هو سيني حدثنا مالك عن الزهري عن معمر قال حدثنا عبد الله ابن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى hadith number thirty dọ̀nà ẹ̀ nísọ̀ ẹ̀ buhari hadith number one kó ẹ̀ hadith number one olùkọ́ àbáwọn ẹni wọ́n fi ọjọ́ hadith hadith ọ̀sán hadith munkar hadith bìbí mi jà àyìnlá abdullahi ibn abbas dé hadith rẹ kọ ìnámọ̀lá malu bẹ̀ níyàtì níyàtì rẹ. so I got one new questions in answer. They are in the next chapter. Because I got was oh, already revised before next Friday. So only one wada and one Ramadan. Kitabu Siyam au Kitabu Saw. Umekanika mmoja shingite wa maneno. Kitabu Saw. Because ile na mwana nilani hiyo niko Kitabu Saw. Ile yawe aka Imene diruka masi bulugul maram masi kitabu sọ ọgwụ dịka ya mẹta ina ti sọrọ mẹ ya bẹrẹ mẹta na da wọlé anisa ana awọ ẹja yanni bulugul maram kitabu suya complete kitabu suya ni bulugul maram isa program bile suwa nya tẹ sa kiri awẹ abi program ni ka ọkọ abama wẹrẹ awẹ ama ba saturday ọkọ kiri awẹ everything ọkọ wẹrẹ awẹ tọrọ dààmú náà inshallah taala. So, they are only next hadith. Oda kaje ya sobe next week. Maana mali hatu dia next hadith ni. anyi example. This question on our answer anyi huge price. Make up price anyi huge price. So on our answer ni on the rating. Wanye wewe wa ina kana da transfer. Mwana wajele tu ile bibi sọyìn buhari from hadith one and hadith seven ó rí iye wẹ̀ tẹ̀lé mama ni takulọ sa ọdún mama ni takulọ sa ọdún mama ni takulọ sa ọdún wàá nyẹ̀wò jẹ́ dé takulọ sa ọdún ọdún yẹ wà á dòde price lórí èyí ti sọyìn buhari ayé dán ọ̀rọ̀ tẹ̀ yẹn mo yẹn nàmẹ́ ka yàmẹ̀tá ní kìtàbù bá dé lọ́wọ́ yìí bí a kó mo yẹn náà wọ mo yẹn dọ̀ dáwọ̀ ikọ̀ ní bọ̀ọ̀lù mo yẹn náà wọ dọ̀ ọ̀mẹ̀tọ́rọ̀ ayé náà then rawabai wala di ini jahiliya donyo ni dodo dosu ini jahiliya then wala ini islam now wa ko nyonyo no ebwena awon e tawo kwa nyi dodo no bwena wa ko ini islam donyo ne dokwena ne ara kini islam wa donyo ne dokwena then ina swaje ni wore nyonyi ma dore nyi na sa ọ̀yọ́ so ẹ̀ẹ́dì nǹkan ọ̀rọ̀ ẹni jẹ́ ilé ya ọ̀kọ̀lọ́ wàá nà ẹ̀yàn náà lóde òsù wà ní chan ọ̀yàn bá ọ̀yọ̀ kó chan ọ̀yàn sọ̀nà lọ ẹ̀tẹ́ nìkan ẹ̀gbọ́dọ̀ nà lọ ọ̀yàn sọ̀nà lóòsù lóòyìn ìlànà ẹ̀ wọ́n yàn ọ̀nà àkùlé lẹ́kùn sódà lóòyìn ìlànà náà àìkọ́nyàrá nà lóòsì lójú ọ̀dà náà awura mi yewura because eh buhari ni ame na yes kɛ aganere wɛ nti masala eh masala anabi sallallahu alayhi wa sallam o shuja na nyage sayyid na usman dosu dan ne kire shuja na sadara tɔla don no lesu dan ne kɔya ne ewa dimina shɔfa tɔ so wɔnyɛ mu nyɛ nyara ama. asawe no mɔnya ɛyɛ kaka wɔ sɛso so a su hmm dɔɔso su ɔɔ kí sɔbisi kɔlɔ nyɛ wonyɛ nɔɔso abawo imaamu ahmed ibn hanbal imaamu ahmed sunna wa jamaa na osu isu ni olu bɛ ne tu dɔrɛ nyɛ nɔɔso ka na da koko kóbi ẹ̀nà lẹ́yìn ti jẹ́ tòbí dá àmọ́ rẹ̀ dá jẹ́ àmọ́ rẹ̀. lọ́lọ́ ti di jà ẹ̀kọ́ ṣe náà mùsùlùmá ni lọ́yàn ni dóṣù mọ́ àfẹ́ẹ̀tì ọ̀nà náà kọ́ ayé yìí àná kọ́ náà yẹn. ihu na ọ̀dà kọ́ ọ̀dà kásí dá ẹ̀ka bóbi ọ̀dù onye nwere ma ihe n'ọnụ ahụ ya enyere amara ka ụda n'ọdụ sọ ibu lokoto ahụ ịwa zadaka allahu ilmu

onye na ochi tezi muse oyi na ehide dọga na ọgwa ọba na ọcha ahụ dọrọ ezo abara na-eri dọwara ekwere dọwara ah, ezo asami dọrọ eri ije mara ekwere dọga asami ah, <laughs> ama ije ha ji na abenye n'ọdọ nwa dọkwụsa ezo because onye na anabi sallallahu alaihi wa alihi wasallam ọkọ onye na ọchị pefum senwu dọji neto hen abala na chere ko awa sere ka ona na blai na basi ya udu malaji dole ka nyenye na nawe aba kutoka naka hmm sana agwan bo yi ka ama ono ne bakan weye oje ozo da ona ana kwa weye ẹ̀rẹ̀yẹ́ náà bọ̀ ẹ́. so wọ́n ti fi fún mi sí ilé ẹ̀ wọ́n lóògùn ayé kúrò so ẹ̀ rẹ̀ dà ẹ̀kọ́ náà kó àtàkọ́ wọn mọ́ wàá discover oyè yìí ló discover ká èmi wọn ní ti fèrè wọn wá jẹ́mi ní ti ọbẹ̀ dọ̀tọ̀ tàgá wọn ló èyí ti ìjẹ́ àbáwọn náà ṣe òsì ìjẹ́ wàá jẹ náà ló sì ìjẹ́ àbá náà and wàá kú jẹ́ ọ̀nà ọ̀rọ̀ wà náà dàdàkú pèsè omi láyọ̀ kàlẹ́ bọ̀ lọ́wọ́ náà zan ìlà ọ̀sà èmórí yẹ ọmọ kọ́ kátó ẹ̀ lere hadith number one in Bukhari dɔbɛ eh? inama la amalu beniya wee tse dɛm wee lu tse dɛm ana o lora kete tɛ fún musozo yẹn especially eku ijo ma jɛ eku ijo yɛn haruma lati ne ka nye na eku ijo ma jɛ de ti tɛ fún muso yɛ mɛ kama lɛsɛ ne nyi ɔzɔ na na kuma lɛsɛ yi ɔzɔ ne wɛ na na o gbódà ɔna hɛ wa wa do se ne bó awɔ ti ma lati dɔ hɛ wa ti ne yi.

Ọ̀dọ̀ mọ̀ bẹ́, àbánà náà rọ̀bùjọ́ rẹ̀ sọ nílé èrè ìlú ẹ̀yà àpọ̀nyá àṣẹ. Kó àyàndà náà rọ̀bùjọ́ rẹ̀ sọ nílé. Mìíràn bọ́dí ọ̀dọ̀. Anya náà kì ní tọ́rọ̀lì. Ẹ anya gbọ́n náà dáhùn ní wọ́n yọ náà ká. It's unpleasant to always come So àwọn yóò nyina ẹ̀. Mọ́nà ask question on in the past. The other èyí wà rẹ̀ ìjọ pa nìyẹn náà dọ̀nà rẹ̀ and abirẹ̀ náà wà start you be careless ọ̀yìn oní ìkó àyà máa careless ẹ̀jẹ̀ orí bọ́dí ọ̀dọ̀ ọ̀rọ̀ yẹ day talk pẹ̀lú ẹ̀rẹ̀ ẹ̀ kò yẹn nìkan tọ́nọ́rú sẹ́mi àmọ́sí kẹ́nẹ̀ anyị kìí náà kúrò tẹ̀ wẹ́ẹ́ tẹ̀ ma ba na a ko fa su to ba ti do nya de order na to da da ni abu mun to ni jira ne ama danyo do zana di result ba ne o ile ni ẹyin body ẹyin di order ẹyin ori cologne àwọn ẹyin da da de mu le yin anyi ụzọ ni lita na yana anyi yana ni kọhọ na ike bugari wani dị elu then don wish ọka anytime everyday àti hall àti kìnnì àti brush àhó àwọn yìí ti rìn yìí bọ̀ wọ́n kà ẹ̀ nọ wọn mi nà ilé ẹnu mi ọmọ àwọn problem dáhùn dídí mẹ́ ẹ̀ dáhà tó dúmí ní sáré ẹ̀ níbi ìtúgídé ẹ̀sùn ọ̀dọ́ kà ní one of the programs ní àwọn dídí mà bọ́ọ̀dì ìsàlẹ̀ àbára náà kúrẹ́ kò tún ẹ̀ sọ́n àná so bí a bá yín báyìí that comprehensive answer wọ́n á yín bọ́ọ̀dì ọ̀dọ́ wọ́n á yín wọ́n ní the following way méjì ọ̀ka ina tó dẹ̀ ina enu yà nọwọ́ ẹ̀jì náà di ọ̀dọ́ nà tó nọ dá sísẹ̀ wò àná méjì ọ̀ka ẹni tẹ̀ ọ̀nà wà á nà sọ dá sísẹ̀ àríwá bá a bẹ ẹni hẹ́bi bí ẹjẹ náà hàn màtá ọ̀nà rẹ̀ sàn kọ́kọ́ ní nà tó wúrẹ̀ bá dá sísẹ̀ ọ̀ relatively do reduce mọ̀tá ànyìnyẹn náà náà we ti tàn wá tàn ọ̀ yẹ onísùmá tàn so i go for the treatment than or yẹ use them because even here wẹ́ẹ́rì roll and then and then and roll the la the yeah ye they have two kinds and you like we roll why they are not but then you like it's odorless What I am current na kwa la kubora eh ne this girl ko complete onye na ko bori nda ku me kama ene ni kisa anyamwe kendo wadu lauta kuruna kama kafaru na sawa Mwenye ni karo abonyonya kuru. Inshallah, umuri aba mekero onyonya. tó iṣẹ́ àlàmọ́ ọ̀rẹ́ máa kọ́ ọ lẹ́nu ọ̀rọ̀ àmìnirin yìí náà lárí ọ̀lẹ́ náà wò tẹ́lẹ̀ omi nù dè kí ọ wà á gòtú kí ọ ọ̀nà ìyẹn nìbí lẹ rólẹ̀ náà ewé rẹ̀ kúrò náà níwọ̀n dà wọn náà bàbá dà òkè lómi ni wọn. and most of the kí ọ kí ẹ ó nìdí kí ẹ kí ẹ ó nìdí tó kí ọ dín sẹ́yìn ọ̀ọ́nyẹn náà kí you are careless about your hygiene then one body of the door wà. Uh, disturb. Whatever Norana is like that, they disturb. And on that body of one of the conditions, no better than you. Omejoka, after we need less than twice a day, Omo Izaba, or when any other national. Because what I can body order, again, it goes on. On the body order normally, on a hill near or after a one. Ehenon banana, on nature. So, wa eh, eh, na ehi ma na ọrụ dara ebe ihe ọgwọ dị ebe dara ebe ọ bụ dada bụ wallahu ala so abụrụka sọmọsi zaa ka nyaahụ na narị enye nwere ọrịa na nye m tụ ọrịa ọrịa ebi dị adị ọwụ ne nifama ne famasiti gas and famakoglosi na ọrịa na ụzọ ara m wee dị satọdee a mi nfa ịdị adị dọ ya n'ozi na ahụ arụ wee dị wee na onwe wee wekwa nwe dị ọda ekele ịhụta ezigboju ya awekwa ehuta awekwa ọnụ ede ekwu diskọs anọ ọta pele oyiku pele ya daa nye ne ọzọ kwụ dee kwadọ ọrụ ihe akụnya nọ laa abọ́ aládọ̀ dáadáa kankan subhanallah la ah, dọ̀ọ̀dọ̀

àwọn ọ̀nà àgbègbè náà náà wíṣọ lè ka àmọ́ àbọ̀ ọ̀nà mọ́ nǹkan tó kú òṣù tó àná ọ̀rẹ́ yìí kó ló ní ojú láìdí láìlẹ́ ní làwọn oṣù ọ̀ wàá pọ̀ mọ́ ẹ̀dídé dá wà á àtúrò ìlú gbà náà kọ́ àtúrò ìṣẹ̀lẹ̀ kí kẹ ọ̀sán má dé wàá rẹ̀ wọ́n ti jẹ́ ẹ̀ ọgbà tẹ̀lé wọn yíyá àdúgbò ti wàá rẹ̀ wọ́n ti jẹ́ òkújọ́ náà ẹ̀ dẹ̀kọ̀rẹ́ ìtàlùfáà rẹ̀ kẹ́ẹ̀fù lórí ọ̀dọ̀ ààrẹ wọn ẹ̀sẹ̀ dọ̀ka fojú ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ àwọn ọ̀rẹ́ nípa fojú ẹ̀rẹ̀ náà ni wọ́n ti

bọ̀rọ̀ ìgbà mọ́ ojú kẹ́ńkà jíjí àdó àmì ìlú àrẹ wọ́n yẹ ẹ̀yẹ́ wọn wà àrùtà ní wà lẹ́ àyẹ̀wò ìlú ìṣẹ́ wọ́n ẹ̀yẹ́ wọn ìfọlódó rẹ̀ láyọ̀ kàlẹ́ ìlú láfún náà sáré àmọ́ àtà ìtawà ló ti jẹ́wọ́ yìí nù ló wá di náà wáyé ẹ̀rẹ́ náà wọ́n ṣẹlẹ̀. would you take note ẹ̀sọ́ sọ̀rọ̀ àbẹ́ yẹn náà ìkàlẹ́ yìí tún lórí ìdí àìdè náà wáyé. <laughs> ọmọ yàrá ọta ẹnẹ ni nyina ọta anọnye na ẹna wọkọ wọyọ ba nika ndị mmụọ ẹnẹ ha onye na ọnụ tọ na ayọ fẹ wọ ẹdẹ ẹyẹ ti bia ama etia na ala oyi lọ ọla di lọ mọlọ wia na wàdí ọnà ẹnu ti bia ba na adi àti ẹyẹ ti bia lọ rẹ wọn ká wà ní ẹ̀yìn tó lọ́nà ẹ̀yìn wọn náà lẹ́wọ́ ẹ̀yìn wọn ẹ̀yìn lọ́wọ́ ẹ̀yìn ẹ̀wọ́ máa rí àdàbà ẹ̀yìn lọ́wọ́ ẹ̀yìn bá ti sọ́ọ̀tì nínú ẹ̀yìn bẹ́ẹ̀ ẹ̀ta wẹ̀ máa wọ́n bàbá ẹ̀kọ́ náà wà ẹ̀yìn ọ̀gbẹ́ ni yìí ama ìròyìn ó ka ẹ̀wà àríṣẹ́dù àríwá kọ́ kèké dọ̀rẹ́ ìdíbi àwọ̀ ilé ẹ̀wọ̀ àwọn anáwọ́dà ọ̀nàṣẹ́ náà ẹ̀yọ̀ léwọ̀ àríwá kọ́ kèké ọ̀rọ̀ ká yàrá ọ̀lẹ̀lẹ̀ ní àmì àmì ìka ká náà nìkan lórí ẹ̀ lọ́wọ́ ìjọ náà kó tọ́lá wí ìjọ àbára máa ti lórí ẹ̀rẹ́ rà lọ́nà ẹ̀yẹ wọ́n á ní ẹ̀wọ́ ẹ̀dẹ́ náà ní. Anyị anya la na ka ọ rịọrọ ebe ọrụ ha si na ọha anyị kwụsị na ya iri. Lẹ́nu ẹ wòle ewu ẹ̀ máa rẹ̀ lẹ́nu. Mẹ́ àpò ewu rẹ̀ ọ̀rẹ́ ẹ̀ wọ́n ní òwe àrẹ. Ọ̀tá anya na ka ọnyẹ wọlé ẹ̀